Tó, mo máa kí yín o. Àwa má tún ti dé. A dé sí yín lọ́rùn pẹ̀lú ìròyìn ayọ̀ pẹ̀lú ohun tó tún ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ǹjẹ́ ẹ ti gbọ́ wípé àwọn corper ti bínú? Corper too don vex. Ó ti kan àwọn corper báyìí. Lọ́wọ́lọ́wọ́ báyìí, àwọn àgùnbánirọ̀ wọ́n ti jẹ́ kó yé wa o. Wọ́n ti jẹ́ kó yé bàbá Tinubu gan. Wọ́n ní bàbá, tẹ mọ̀ pé ẹ lè mú ìlérí yín ṣẹ, ìjọba bàbá tìǹbù wọn ni ẹ short down nysc scheme pé kẹkúkú pàtì ẹ ti pa àṣẹ mọ́ tẹ bá ti mọ̀ pé ẹ ò lè mú ìlérí yín ṣẹ gbogbo àwọn ìlérí tí wọ́n ti ní fún àwọn àgùnbánirọ̀ wọ́n ní tó bá ti mọ̀ pé wọn ò lè mú ṣẹ tó jẹ́ pé ìlérí orí ahọ́n lásán ni wọ́n ní ọmọ dáadáa o kí wọ́n pa everything kí wọ́n kúkú yá pa tíì kó pa tíì ni o bẹ́ẹ̀ ni wọ́n ní pé kí wọ́n pa tíì kó wulẹ̀ ṣe kankan mọ́ bẹ́ẹ̀ ni the Nigeria Youth Parliament has called attention to economic struggles of corps member due to rising inflation due to rising inflation tó túmọ̀ sí wípé àwọn àgùnbánirọ̀ ti dìde wọ́n ti pe ìjọba lẹ́jọ́ pé ẹ wá o gbogbo nǹkan tẹ́ ń ṣe yìí ó ti sú wa o àkọ́kọ́ orúkọ tí ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ deputy speaker fún wọn youth parliament ìyẹn honourable Samuel Peter Aye ó rọ federal ìjọba àpapọ̀ wípé kí wọ́n fi kún owó aláwí bẹ́ẹ̀ ni ìyẹn deputy speaker fún wọn ni o ó ti sọ̀rọ̀ wọ́n ní kí wọ́n fi kún owó aláwí ni o wọ́n ní torí pé owó yìí kéré gan-an wọ́n ní kò tó ra nǹkan kan mọ́ wọ́n lówó yìí kéré gan-an o pé kò tiẹ̀ tó ra nǹkan kan mọ́ dépò pé ó fẹ́ tó àwọn ná wọ́n ní kíjọba àpapọ̀ kó fi kún owó aláwí wọn ìyẹn kan bẹ́yẹn o ó tún wáá rọ ìjọba àpapọ̀ wípé tó bá ti mọ̀ pé wọn ò lè mú ìlérí ṣẹ wọn ò lè ṣe àtìlẹ́yìn fún àwọn agùnbánirọ̀ kó má wulẹ̀ dábàá àti ṣèlérí kankan ó ní kó má dábàá àti ṣèlérí kankan pé owó aláwí yẹn wọ́n gbọ́dọ̀ fi kún un wípé nǹkan ti wọ́n gbogbo nǹkan ti lọ sókè owó òun ò tó kankan kò tó kankan mọ́ wọ́n ní gbogbo bí nǹkan ṣe ń wọ́n tó dẹ̀ pé jíjẹ mímu gan ó ti gbé bọ́dì èyí ló wá mú kí youth parliamentary pe àkíyèsí ìjọba sí pé ẹ wá o ẹ bá wa fi kún owó yìí wọ́n sọ wípé aláwí yìí wípé ó lè má ná ju ó lè má kà ju owó ọjọ́ kan lọ wọ́n ní owó tí wọ́n fún àwọn yìí ó lè má kà ju owó ọjọ́ kan lọ nítorí pé gbogbo nǹkan ti wọ́n àkọ́kọ́ oúnjẹ ti wọ́n bóyá thirty thousand tán fún wọn tẹ́lẹ̀ oúnjẹ ti wọ́n ẹlẹ́ẹ̀kejì owó mọ́tò epo ti wọ́n wọn lówó mọ́tò ó ti gba ọ̀pọ̀ owó lọ ẹlẹ́ẹ̀kẹta bẹ̀tú ni gbogbo bí nǹkan ṣe gbówó lé rí débi pé gbogbo owó oṣù wọn ó wá ti wá dàbí pé ọjọ́ kan ló fi ń ná pé fún ìdí èyí kíjọba àpapọ̀ dákun kí wọ́n fi kún owó wọn o nítorí owó tán fún wọn ìtọ́ bá ń tẹ̀síwájú láti máa fún wọn kò lè tó wọn fún odidi ọdún kan wọn ní kò lè tó wọn fún odidi ọdún kan lára àwọn àgùnbánirọ̀ yìí tó ń ṣiṣẹ́ tó ń sin ìlú rẹ̀ ní Àbújá òun ló sọ o ó ní I have to share accommodation ó lóun láti wá alábàágbé nulẹ̀ bẹ́ẹ̀ ni o débidébi dórí oúnjẹ òun ni láti lè rí i pé òun meet òun láti máa ó èmi àti ẹ jẹ́ máa gbénu yàrá kan gbogbo wọn jọ ń pọ̀ pọ̀ pọ̀ mẹ́rin márùn mẹ́fà méje mẹ́jọ òṣì ló ń jẹ́ pé èèyàn bíi mẹ́wàá lè gbénu ilé kan hmm, wọ́n ní rọ́ o wọ́n ní kìnní ti kéré jù the alawi is no longer enough to live wọ́n ní alawi yẹn ò tó wọn mọ́ wọ́n ní kò tó wọn mọ́ o ẹjọ́ báyìí ẹjọ́ èlò ni wọ́n ta ráìsì ní àdúgbò yín wọ́n ní how much is a plate of rice in that your own time in NYSC gbogbo ẹ̀yin àgùnbánirọ̀ ẹ kú rọ́jú ṣé ẹ ti rí ìdí tá a fi sọ pé ẹ jẹ́ kó ní kálukú wa lọ lọ́tọ̀ọ̀tọ̀ ṣé ẹ ti rí ìdí tá a fi sọ pé ẹ pín orílẹ̀-èdè a ò ṣe mọ́ ẹ̀yin náà wò ó àwọn ọ̀dọ́ gan tí wọ́n dẹ̀ máa sọ pé we serve Nigeria with all our strength ṣebí tó ń jẹ́ bá wà nù ni. <laughs> ṣé níbi tí ò ti sóúnjẹ nú mọ́ orí ìdúró ló ti mọ́ ọ dànù nígbà tí ó lókun àti ṣe kiri àti sin orílẹ̀-èdè ẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni ẹ jẹ́ àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn wọ́n ní better instead wọ́n ní ọ̀wọ́n gógó nǹkan yìí ó kọjá àfẹnurò wọ́n ló kọjá àfẹnurò nàwa o wọ́n ní just going back wọ́n ní still yet nǹkan ò lójútùú wọ́n ní wàhálà yìí àwọn ti ń bapò láti July ikọ̀ lójútùú wọ́n ní nǹkan ò lójútùú o nítorí àwọn ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ìjọba kọ̀ wọn ò fẹ́ fi kún owó aláwí tàwọn pé kí ìjọba bá wọn fi kún tó bá ti mọ̀ pé wọn ò lè mú ìlérí tí wọ́n mú wọn lè mú ṣẹ ìlérí tó dá pé wọn lè mú ṣe kọ kúkú ya pàájọ ẹ̀ dé bẹ́ẹ̀ làwọn èèyàn sọ̀rọ̀ wọn ní èmi ò tiẹ̀ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ sí ààrẹ orílẹ̀-èdè nàìjíríà yìí ó ṣe jẹ́ pé gbogbo ìgbà ni wọ́n máa ń fò lọ́ máa ń fò lọ́ máa ń travel pé ẹ̀ẹ̀mélòó ni àwọn tó ń travel lọ báyẹn ti wá sí ìlú tiwọn àbí ṣé wọ́n tún lọ ń jẹ ààrẹ lórí ìlú tó tún travel lọ ni tó fi jẹ́ pé wọn ò lè fìdí mọ́lé kí wọ́n tún orílẹ̀-èdè ṣe gbogbo ìgbà tépo bá ti fẹ́ wọ́n ni wọn kì í gbélé <laughs> ó mà ṣe o ó le gan wọ́n ní aláwí mẹ́ńbà tí ó ń gba thirty three k bẹ́ẹ̀ ni o tó ń gba thirty three k ìyẹn thirty three thousand bẹ́ẹ̀ ni ẹnìkan jáde ó ní à owó ti dá bọ́láyé ti dá o ó ní aláwí ti di thirty three thousand onígbàyé tàwọn nineteen thousand eight hundred ni àwọn dẹ̀ manage ẹ̀ títí táwọn fi sin ìlú tán nígbà yẹn ni ó ní nǹkan dẹ̀ wọ́n náà gbà yẹn o ṣùgbọ́n àwọn manage ibẹ̀ nìkan ti mú sí lórí ó ní ọ ṣé bí nǹkan ṣe wọ́n gbà yẹn nìkan ṣe wọ́n nísìnyí ò dẹ̀ ń sọ̀rọ̀ bíi pé ò gba iléèwé kọjá ẹ wo ẹ̀yin yá bàbá mi wọ́n ní kí àwọn àgùnbánirọ̀ kọ́ yé máa complain because wọ́n ti ń kẹ̀sùn nǹkan tí wọ́n ń ṣiṣẹ́ fún nítorí wọ́n ti ń lò wọ́n bí irinṣẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ń lò wọ́n bí irinṣẹ́ láti máa fi ríìgì criminal into power torí wọ́n máa lò wọ́n tó bá ti fún wọn ní peanut ṣe mọ̀ pé àwọn àgùnbánirọ̀ ló máa ń lò tó jẹ́ pé wọ́n á kọ̀ kó wọn sí ìdí election kìíní gbà yẹn wọ́n ní kó má complain o wọ́n ní lọ́wọ́lọ́wọ́ yìí ní táwọn náà ti ṣiṣẹ́ fún ló ń ẹ̀ lọ́wọ́ báyìí ẹ wo ẹ̀yin ìyá mi bàbá mi Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá ló jẹ wá lógún òye nílé lóko lọ́nà lẹ́yìn òdì ẹ bá wa share ẹ like ẹ subscribe ẹ tẹ̀ sójú ẹ ẹ jẹ́ kó yá èèyàn pé Yorùbá nation ni àgbẹ̀ kò máa ní roko títí kó gbàgbé ilé o bó pẹ́ bóyá onílé ara ilé tó túmọ̀ sí pé ilé òun làbọ̀ sími oko ẹ̀dá la fi ń sọ pé God bless Yorùbá nation ọlọ́run kó bùkún fún orílẹ̀-èdè mi o ó dàbọ̀.